بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد mo kí wa káàbọ̀ sórí ìkànnì Taalim TV ní abala ìbéèrè àti ìdáhùn òní ni yọ́mọ̀lẹ́ ahad déètì òní ni thirteen oṣù kẹfà jùmọ́dà sáání ọdún 1443. forty three oníbèrè béèrè béèrè tí ìbéèrè yẹn tó sì ní í ṣe pẹ̀lú ìgbàgbọ́ àwa mùsùlùmí ìbéèrè ẹ̀ ni pé sísọ pé olúwa mi níwájú adájọ́ ṣé èèwọ̀ ni sísọ pé olúwa mi níwájú adájọ́ ṣé èèwọ̀ ni. ìdáhùn ẹ máa rojọ́ o ẹ máa rojọ́. sísọ pé olúwa mi níwájú adájọ́ adájọ́ kóòtù adájọ́ ilé ayé ṣé èèwọ̀ ni fún mùsùlùmí tó bá jẹ́ lọ́yà láti sọ bẹ́ẹ̀ pé olúwa mi my lord ní èdè lárúbáwá ya Rabbi ya Rabbi ní èdè Yorùbá olúwa mi lédè Gẹ̀ẹ́sì my lord ní àfikún sí ìbéèrè yìí oníbéèrè ń sọ pé sísọ bẹ́ẹ̀ òun wò pé kò yẹ kó lẹ́tọ̀ọ́ nígbà tí à ń sọ pé èèwọ̀ ni láti sọ pé Jésù ni olúwa wa. báwo ni ó ṣe wá lẹ́tọ̀ọ́ ká wá sọ pé olúwa mi níwájú adájọ́ tá a sì ṣe léèwọ̀ láti sọ pé Jésù ni olúwa mi tàbí Jésù ni olúwa wa. èyí jẹ́ ìbéèrè tí mo fẹ́ fọ èsì rẹ̀ kí Allah subhanahu wa kó ṣe ìtọ́sọ́nà fún mi lórí ẹ̀. ní àkọ́kọ́ ná ìsọ tàbí ọ̀rọ̀ tá pè ní rọ́bù nínú èdè lárúbáwá rọ́bù nínú èdè lárúbáwá ó túmọ̀ sí. Si ó túmọ̀ sí ọ̀nà bíi márùn-ún kẹ́límà rọ́bù tó jẹ́ pé ọ̀rọ̀ tí Yorùbá máa ń lò fún rọ́bù nínú èdè wọn ò ní olúwa ọ̀rọ̀ tí òyìnbó máa ń lò fún rọ́bù nínú èdè tiwọn ò ní lord. àwa fẹ́ fi ojú ẹ̀sìn wa a fẹ́ fi wo lílu ọ̀rọ̀ náà kò kọ́kọ́ sí ìyapa ẹnu lórí pé rọ́bù túmọ̀ sí olúwa ní èdè Yorùbá rọ́bù ó túmọ̀ sí lord ní èdè Gẹ̀ẹ́sì kò sí ìyapa ẹnu lórí rẹ̀ aga sí pé bí Lárúbáwá bá sọ rọ́bù Yorùbá ó sọ olúwa. So òyìnbó sọ lord àmọ́ nígbà tó dá sí pé èdè lárúbáwá yìí ni èdè islam òun ló máa jẹ́ èdè ìdájọ́ lórí ohun tá a fẹ́ gbé yẹ̀wò ní abala pípe adájọ́ ní olúwa mi tá a sì mọ̀ wípé èèwọ̀ ni. E ká sọ pé Jésù ni olúwa mi ṣé ẹ rí kẹ́límà rọ́bù nínú èdè lárúbáwá nínú ìtumọ̀ rẹ̀ ó túmọ̀ sí máàlíkù ṣe'in máàlíkù àṣe ẹni tó ní nǹkan the owner tó ní nǹkan tó jẹ́ pé tá a bá fẹ́ sọ pé ta ló ní kọ́ọ̀pù yìí a lè sọ pé ta ni olúwa kọ́ọ̀pù yìí tá bá fẹ́ sọ pé ta ni ó ní kọ́ọ̀pù yìí a lè sọ pé ta ni olúwa kọ́ọ̀pù yìí ìtumọ̀ kan nínú ohun tí rọ́bù tó túmọ̀ sí òun náà ni ẹni tó ní nǹkan kankan ẹni tó ní nǹkan kankan ìdí sì nìyí tí lábáwá gan fi máa pe ẹni tó kọ́lé ní rọ́bù lìbáìtì rọ́bù lìbáìtì tóyìnbó pè ní landlord tí Yorùbá pè ní onílé agasi pé kẹ́límà rọ́bù ó túmọ̀ sí ẹni tó ní nǹkan níbẹ̀ yẹn ìtumọ̀ kejì fún rọ́bù tó tún súnmọ́ ìtumọ̀ àkọ́kọ́ oníká tún sọ pé rọ́bù túmọ̀ sí sọ́híbù ìtumọ̀ sọ́híbù náà ni oní nǹkan ìtumọ̀ sọ́ìbù náà ni oní so bí a sì lè sọ pé mọ́líkù ṣe in tá bá tún ní ká mú ọ̀rọ̀ míì wá tá a tún lè lò fún mọ́líkù ṣe òun tún ní ká tún sọ yìí pé sọ́ìbù ṣe in ok sọ́ìbù ṣe in oní nǹkan sọ́hìbù ṣẹ́yìn máàlíkù ṣẹ́yìn. ọ̀rọ̀ míì tí wọ́n tún máa túmọ̀ rọ́bù sí nínú èdè lárúbáwá òun tún ni sẹ́yìdù sẹ́yìdì tí a bá pè èèyàn ní rọ́bù nínú èdè lárúbáwá ẹrú ẹrú ó lè pe ọ̀gá rẹ̀ ní rọ́bù ọmọọṣẹ́ ó lè pe ọ̀gá rẹ̀ ní rọ́bù tí ń túmọ̀ sí boss b-o-w-s ọ̀gá leader ìyàwó ó lè pe ọkọ ẹ̀ ní rọ́bù torí pé ipò tí ọkọ wà ó ní ipò aṣíwájú fún aya rẹ̀ ok so nínú èdè lárúbáwá rọ́bù ó tún túmọ̀ sí ọ̀gá. ó di ọ̀rọ̀ mẹ́ta tá à ń túmọ̀ rọ́bù sí báyìí àtúnsí mọ́líkù àtúnsí sọ́ọ́híbù àtúntúmọ̀ ẹ̀ sí kíni sẹ́yìd sẹ́yìd ìtumọ̀ mìíràn fún rọ́bù ó ní ìtumọ̀ kọ́ọ́líkù kọ́ọ́líkù ẹlẹ́dàá ẹlẹ́dàá a lè sọ pé Allah ni rọ́bù wa Allah ni kí ni rọ́bù wa bìmánà Allahu kọ̀ọ̀lìkùnà pé Allah ni ẹlẹ́dàá wa tó dá wa. ok ìtumọ̀ karùn-ún fún rọ́bù òun ni ká sọ pé rọ́bù ó túmọ̀ sí ẹni tí ó ń pèsè ó ń pèsè fún ẹ̀dá ẹni tó ń pèsè rọ́zíkù olùpèsè fún ẹ̀dá ok therefore aya ẹlẹ́ẹ̀kejì nínú súra alifatia tó sọ pé alihamdulilahi rọ́bìlì alamin alihamdulilahi rọ́bìlì alamin gbogbo ẹ̀yìn jẹ́ ti Allah Allah tó jẹ́ pé òun náà ni rọ́bìlì alamin ó ní ẹlẹ́dàá gbogbo ẹ̀dá. E ẹlẹ́dàá gbogbo ẹ̀dá pátápátá yányán tí ò yọ Jésù Kristi sílẹ̀. Allah subhanahu wa ta'ala òun ló dá ìyá ìyá Jésù bàbá ìyá Jésù Jésù gangan fúnra rẹ̀ ẹ̀dá kanú ẹ̀dá Ọlọ́run ni.

kì í wá ṣe èèwọ̀ nígbà náà nígbà tí ìtumọ̀ rọ́bù tí ọba ti mọ sórí kọ́ọ́líkù wàrọ́ọ̀zìkù tí ọba ti mọ sórí ìjẹ́ ẹlẹ́dàá ìjẹ́ olùpèsè fún ẹ̀dá bí kò ṣe pé ìtumọ̀ míì tún wà ní inú gbólóhùn rọ́bù tó túmọ̀ sí kí ni. ọ̀gá ẹni tó ní nǹkan ìwọ gẹ́gẹ́ bí ẹnìkan tó kọ́lé ìwọ ni rọ́bù ilé rẹ onímọ́tò ìwọ ni rọ́bù mọ́tò rẹ oníyàwó ìwọ ni rọ́bù ìyàwó rẹ bìmánà pẹ̀lú ìtumọ̀ pé ìwọ ni ọ̀gá rẹ̀ ìwọ lọ́lọ́ ń jogún ẹ̀ fún. ìwọ ló ní. ká lè wá mọ̀ pé ìyàtọ̀ ń bẹ láàrin kí n sọ pé my lord níwájú adájọ́ àti kẹ́nìkan sọ pé my lord fún Jésù Kristi méjèèjì yẹn ò jọra wọn lórí ìtumọ̀ tí ìkọ̀ọ̀kan bá dé my lord tí lọ́ọ̀yà bá sọ níwájú adájọ́ ohun tó túmọ̀ sí ni ọ̀gá mi nínú kóòtù kò sẹ́ni tó tún jẹ́ ọ̀gá fún lọ́ọ̀yà àfitani àfi adájọ́ ọ̀gá mi òun ló túmọ̀ sí tí lọ́ọ̀yà bá sọ fún adájọ́ pé my lord tàbí tí ẹni tó fẹ́ rojọ́ tó ní my lord ṣùgbọ́n tí ẹnìkan bá sọ pé my lord fún jésù jésù kì í ṣọ̀gá rẹ̀ wọ́n náà mọ̀ bẹ́ẹ̀ ibi tẹ́ ẹ gbé yẹn kà ni pé jésù ni ẹlẹ́dàá yín and that is wrong that is wrong mo ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ kan lọ́wọ́ tí mo pè ní ta ni Jésù Kristi nínú ìdánilẹ́kọ̀ọ́ yẹn ẹ wo Mario Joseph tó ń sọ pé níwọ̀n àgbà tó ti já sí pé ọ̀rọ̀ ni wọ́n fi dá Jésù Kristi òkè tó sì já sí pé ọ̀rọ̀ la fi dá ilé ayé ó wá ń túmọ̀ sí pé Jésù Kristi ni ẹlẹ́dàá ayé àtọ̀run. Mario Joseph said it and I've read it to your hearing. ẹ wo bí ó ti ṣe mistake Jésù Kristi adá nípasẹ̀ ọ̀rọ̀ sámà àti ilẹ̀ adáhùn náà nípasẹ̀ ọ̀rọ̀ àwọn màláyíkà adáwọn náà nípasẹ̀ ọ̀rọ̀ èmi àti wọ adá àwa náà nípasẹ̀ ọ̀rọ̀ ìbéèrè ni pé kí ni ọ̀rọ̀ náà kí ni ọ̀rọ̀ náà ọ̀rọ̀ náà nìyí kún fáyà kún. kún fàyàkùn ọ̀rọ̀ náà kì í ṣe Jésù Kristi ọ̀rọ̀ náà tá a ti pàṣẹ ẹ̀dá ayé àti ọ̀run tá a ti pàṣẹ ẹ̀dá Jésù tá a ti pàṣẹ ẹ̀dá Ànábì Muhammad tá a ti pàṣẹ rẹ̀ dá èmi àti ìwọ tó ń gbọ́ mi ọ̀rọ̀ náà ni ọ̀rọ̀ jẹ́ bẹ́ẹ̀ kó sì máa jẹ́ bẹ́ẹ̀ ìnàmà amúrúhu ìdá àrọ́ọ̀dà ṣe à ayẹ̀kú làláhù kún fàyàkùn. ọwọ́ àṣẹ ọlọ́run tí máa ń lò kì í pa àṣẹ rẹpẹtẹ kì í pa àṣẹ púpọ̀ kí nǹkan tó wá sí ìmúṣẹ. Si tó bá ti gbèrò nǹkan ohunkóhun tó bá ti gbèrò ó gbèrò sámọ̀jọ́ kìíní àná ó ní kún sàmáà fátẹ̀kùn di sámà ó sì di sámà di ilẹ̀ ó sì di ilẹ̀ di ádámà ó sì di ádámà di jésù ó sì di jésù. aláwọ̀ nìkan ṣoṣo lọ́ba tí ń bẹ tá ipasẹ̀ kí ló fi ń bẹ òun nìkan láàmọ́ ipasẹ̀ tí ó gbà ń bẹ àbí wọ́n mọ̀ ọ́. torí pé ọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ó dàrú mọ́ àwọn kìrìsìtẹ́nì lọ́wọ́ pẹ̀lú ẹsẹ̀ bíbélì kan tí ó ti wà adorated tí wọ́n máa ń sọ pé láti ṣẹ̀ṣẹ̀ kọ́ sí i. ni ọ̀rọ̀ wà ọ̀rọ̀ wà pẹ̀lú ọlọ́run ọlọ́run sì ni ọ̀rọ̀ náà ọ̀rọ̀ ti wà ó ti fọ́jú pọ̀ wọ́n ti fọ́po mọ́yọ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ lọ̀rọ̀ wà ọ̀rọ̀ wo ọ̀rọ̀ wo lọ̀rọ̀ náà tó wà. nẹ́tíwọ̀kì mọ́mọ́ sí báyìí. ẹ̀yin tẹ́ ẹ wà ẹ máa tẹ àti láìkì. now láti ṣẹ̀ṣẹ̀ kan ṣe lọ̀rọ̀ wà ọ̀rọ̀ wà pẹ̀lú ọlọ́run nínú àwọn méjèèjì ta ló kọ́kọ́ ń bẹ náà méjèèjì náà ńgbà tẹ́ ẹni láti ṣẹ̀ṣẹ̀ kọ́ sí lọ́rọ̀ wà tẹ́ ni ọlọ́run wà ẹ gaba so ọ̀rọ̀ wà dájú ọlọ́run ẹ tó wá sọ pé kò sí yàtọ̀ láàrin ọlọ́run àti ọ̀rọ̀ ẹ̀yin kan náà ẹ tó wá sọ pé jésù tún ní ọ̀rọ̀ náà èwo la fẹ́ dì mú nínú gbogbo nínú gbogbo wóróworó yìí islam ló wá yanjú ẹ̀ wípé no ọlọ́run ọba ń bẹ láì mọ ipasẹ̀ kíní fi ń bẹ ò lè sọ pé ọlọ́run ọba ń bẹ nípasẹ̀ ọ̀rọ̀ ẹni tá a wì ni pé ta ló sọ̀rọ̀ náà sọ ọlọ́run bá ń bẹ láì nípasẹ̀ nǹkan kankan tẹ́dàmọ̀ ìtọ́ fẹ́ dákọ̀ ohun pé ọlọ́run bá ń bẹ nípasẹ̀ rẹ̀ ta ló dá nǹkan náà bí ò bá jẹ́ ọlọ́run Allah. so ìdí tó fi já sí pé ó lẹ́tọ̀ọ́ kí mùsùlùmí sọ pé my lord fún adájọ́ tó sì fi dèèwọ̀ fún mùsùlùmí láti sọ pé my lord fún jésù ó ní pé my lord ti jésù wọ́n gbé e ka orí pé òun ni ẹlẹ́dàá sótìyé my lord ti adájọ́ wọ́n gbé e ka orí pé ọ̀gá ziafọ́ ẹ̀sìn tiwa ọwọ́ aṣẹ́léwọ̀ fáwa ká pe ẹnìkan ní olúwa pẹ̀lú èròǹgbà pé òun ni ẹlẹ́dàá wa àyàfi Allah tó ń gbọ́ àyàfi ta ni Allah ẹ̀sìn tí wá sì sílẹ̀tọ̀ fún wa pé a lè pe ọ̀gá wa ọ̀gá wa a lè pè ní kíni olúwa mi tàbá ń bá sọ̀rọ̀ lọ́wọ́ a lè pè bẹ́ẹ̀ nínú ẹ̀rí tá a fi mọ̀ bẹ́ẹ̀ ẹ lọ wọnú súràtù yusuf súrà yusuf quran twelve aya twenty three àti aya forty two nínú aya twenty three nígbà tí ìyàwó ọba tó dètè sí anabi yusuf lọ́jọ́ kìíní àná aleyhisalaam tí ànábì Yusufu tó wá fẹ́ máa sọ̀rọ̀ nípa ọba tó jẹ́ olówó rẹ̀ tó rà á wá sí Mísírọ̀ ẹ nǹkan tí ọlọ́run ọba sọ lórí ahọ́n Yusufu wípé innahu rabbi ahasana masuwaya innahu rabbi ahasana masuwaya innahu. la yufulihu zọlimun. dájúdájú ẹni tí wọ́n sọ pé kí n jàǹbá yìí ẹni tó ní kí n jàǹbá yìí òkè ìyàwó ọba ọwọ́ abá yusufu pé kí yusufu kó bò ó ní àjọṣepọ̀ kó bò ṣe sìnà yusufu wá ń sọ fún un pé ìnáhù rọ́bì ah, ọ̀gá mi ọ̀gá mi lọ́kọ rẹ̀ ọ̀gá mi ni ahasana mafiwaya ẹni tó ṣe ibùgbé mi dáadáa báyìí tó fi mí sí àyè tó dáa à rárá o ìnáwó làá yóò fi léhu zọlímùn àwọn alábòsí ò ní ṣoríire o tí bá ẹ dáàbòsí yẹn wò wàhálà ti dé nìyẹn o ohun tá a fẹ́ lò ń bẹ̀ ni pé ànábì yusufu ó ń pe ẹni tó rà lóko ẹrú wá sí mísírọ̀ ó pè ní kíni rọ́bì ó ní ìnáwó rọ́bì dájúdájú ọ̀gá mi ni olúwa mi ni olúwa mi ni ọ̀gá mi ni bákan náà nínú nígbà tí ànábì wọ ẹ̀wọ̀n nípasẹ̀ pé ó láti ṣèbàjẹ́ ọ̀kan nínú àwọn tó bá nínú inú túbú inú ẹ̀wọ̀n nígbà tó rí pé ẹni gba freedom ó wá ń sọ fún pé ùkúrù ní ìdàrọ́bìkà ùkúrù ní rántí olúwa rẹ o ìyẹn ni pé rántí mi lọ́dọ̀ ọ̀gá rẹ pé ẹni rẹ kan wà ní àtìmọ́lé o kẹ́ ẹ bá mi mọ bí èmi náà ṣe jáde o ó ń àdírẹ́sì ẹni yẹn pẹ̀lú rọ́bù pé rántí mi lọ́dọ̀ olúwa rẹ ṣé ànábì Yusuf wà dé ẹlẹ́dàá rẹ̀ mọ́ ni ó dá a mọ́. agasi wípé kìí ṣe ìtumọ̀ ẹlẹ́dàá látùrọ́bù sí ń yẹn ok kìí ṣe ìtumọ̀ ẹlẹ́dàá látùrọ́bù sí ń yẹn bí kò ṣe ìtumọ̀ kíni ọ̀gá ìdí nìyẹn lọ ibi rọ́bìlì alamin mo ní gbogbo ẹ̀yìn jẹ́ ti olúwa ẹlẹ́dàá lọ́wọ́ ẹni méjèèjì mo lù papọ̀ olúwa ẹlẹ́dàá tó fi mọ̀ pé ìtumọ̀ rọ́bù títí àlọ́ òní kíni ẹlẹ́dàá olúwa ẹlẹ́dàá but when it comes to àárín ara wa àwa mùsùlùmí àwọn ò ní ẹlẹ́dàá míì àfi àlọ́ ò àmọ́ kẹ́límà rọ́bù bí wọ́n ṣe ń lò fún ẹlẹ́dàá okay bẹ́ẹ̀ náà ni olúwa gbogbo ẹ̀dá aha good mo olúwa gbogbo ẹ̀dá mo wá fún ní ìtọ́sí ọ̀rọ̀ mo fún ní ìtọ́sí ọ̀rọ̀ níbi two níbi two máa wò ó kọ́ ọ lè mọ̀ kí wọ́n tọ́ bá ti ní kùránì tí mo tún sí yorùbá lọ́wọ́ ò ní pírọ́blẹ́mù mọ́ọ̀sì tẹ́nìkan bá fẹ́ sọ sínú. So òkùnkùn rọ tọ́wá ti lọ káyà tó bá tọ́ka sí èyí ti ṣètọ́sí ọ̀rọ̀ tí bá ti mọ̀ pé irú gbólóhùn yẹn ó wà controversial nínú àwùjọ máa ti ṣètọ́sí ọ̀rọ̀ síbẹ̀ gbọ̀wọ̀ nǹkan tí mo kọ́ bí báyìí mo ní ọ̀rọ̀ yìí rọ́bù olúwa ó kó ọ̀rọ̀ mẹ́ta sínú rọ́bù tá a lò sí tá a lò nú áyà yìí ok ó kó ọ̀rọ̀ mẹ́ta sínú dídá ẹ̀dá. E ṣíṣe ìjọba lórí ẹ̀dá tàbí níní ẹ̀dá àti dídarí ọ̀rọ̀ ẹ̀dá nígbà tí a bá pe àlá òní rọ́bù olúwa gbogbo ìwọ̀nyẹn ló kó sínú nítorí pé àlá òní ẹlẹ́dàá wa tirẹ̀ ní ìjọba lórí gbogbo ẹ̀dá òun sì ni ó ń darí kádàrá ẹ̀dá nítorí náà àlá òní olúwa wa àmọ́ nígbà tí a bá pe ẹ̀dá kan ní rọ́bù sọ̀gbọ́ kò lè kó gbogbo ìròyìn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyẹn sínú bí àpẹẹrẹ à ń pe onílé ní rọ́bù lìbáìtì nítorí pé ìtumọ̀ kan nínú àwọn ìtumọ̀ rọ́bù ni níní nǹkan so ti rí báwọn gbàgbà níní nǹkan so mo ti yan mo ti yanjú ìtumọ̀ rọ́bù sí abẹ́ àyà alihamdulilayi Rabbil alamin so submission wa mùsùlùmí rè tá a bá pe Allah ní rọ́bù ìtumọ̀ rẹ̀ kẹnu ó sì kó nǹkan mẹ́ta tí mo dákọ̀ yẹn kó sínú tá a bá pe ẹ̀dá kan ní rọ́bù ìtumọ̀ ẹ̀ ni pé ọ̀gá wa mástà wa ìtumọ̀ tó túmọ̀ sínú àmọ́ àwọn kìrìsìtẹ́nì tí wọ́n ń pe Jésù Kristi ní rọ́bù ìtumọ̀ àkọ́kọ́ tó jẹ́ titọ́ lọ́hùn ẹ́ orí ibi táwọn gbé ka nìyẹn ìdí nìyẹn tó fi di èèwọ̀ fún mùsùlùmí láti pe Jésù ní olúwa rẹ̀ tó ti yí ọ tó kò jọra wọn olúwa mi tá a wí níwájú adájọ́ ó yàtọ̀ sí Jésù ní olúwa mi eléyìí tí kìrìsìtẹ́nì máa ń sọ èyí tí kìrìsìtẹ́nì ń sọ yẹn kẹ́límà ṣíríkù ni gbólóhùn ẹ̀bọ ni èyí tá a wí níwájú adájọ́ ẹ̀sìn fàyè gbà wá láti lo kẹ́límọ̀ rọ́bù tó túmọ̀ sí sẹ́yídù aṣíwájú fún irú ẹni bẹ́ẹ̀ wàlọ́hù àlà.